gbogbo tí wọ́n ṣe fọ̀kàn ní ilẹ̀ yorùbá èyí tí wọ́n ṣe lọ wọ́n láwọn fẹ́ lé àná nìkó nílùú àwọn ìgbà àwọn ọmọ yẹn. ìyẹ́mọ́láti ilé ń bẹ̀ ọkọ̀ mọ́ padà bọ̀ wálé tèmi wọ́n sọ kó síbẹ̀ kó sùn ń tẹ́ni lọ́wọ́ ń kọ́lé fún lọ́wọ́ kó sùn àwọn àná aláwọ̀ gánà nẹ́bí àwọn sì bí ẹ̀rí mọ́lẹ̀ rẹ̀ mọ́lẹ̀ Yorùbá àwọn tó wá jẹ́ tiwa ni mo fẹ́ gbà ní mọ̀ràn bẹ́ẹ̀ lẹ́tọ̀ mi láàrin nù àwọn tó jẹ́ tiwa dé lọ́rin ìgbà wọn ní mọ̀ràn iná wàhálà tó wà ń bẹ̀ o káwọn náà sì mọ̀ tara wa sọ bẹ́ẹ̀. àbá wọn náà yóò bá ń pèlégbèrò lẹ́yìn máa bẹ́ ìmọ̀lẹ̀ ànábìwá Muhammad kó lẹ̀ Yorùbá àwa náwó lọ́wọ́ púpọ̀ lórí ẹ̀ ẹnu bá gba àwọn tí wọ́n jẹ́ àwọn àlùfáà tó wà ń bẹ̀ nímọ̀ràn. àlùfáà yìí lọ́dún àti gbogbo mùsùlùmí. àti gbogbo tí jẹ́ mùsùlùmí lẹ̀ Yorùbá lápapọ̀. dé lọrin. ó dé lù lọrin. àlàyé òkúkú lè jù bẹ́ẹ̀ lọ. ẹ jù bẹ́ẹ̀ náà lọ láti di omi sí di omi náà tọ́jú tó náà bọ́lọ́mọ fẹ́ pa ayé lẹ́yìn sí kò ṣẹlú kan. Allahu akbar. kọ́kà di omi di tọ́wọ́ àti ẹwà létí bẹ̀rù èyí tó sì fi da ayé ayé náà kọ́ dànù ẹnu tẹ́lí yìí náà nù tọ́ba ti ṣe túfáàlì fún ilé ẹ̀ka yìí sí ara yóò balẹ̀. níta ìbéèrè fún ọlọ́mọ bá ti da iná òun lẹ́yìn rẹ̀ tọ́ba ti fi omi àbáwọ̀ yẹn wá bẹ́ẹ̀ ààyè máa bẹ lọ́kọ́lọ́ wọn bá wà jà ilé tiwa náà mẹ́mẹ́ kọ́lá ayé bàbá mi mẹ́mẹ́ sàyé bàbá mi mẹ́mẹ́ àmọ́ o ibẹ̀ kí mo fẹ́ lọ kàmpéènì tèzè mo fẹ́ yà wù tìdítìdí ni ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n yìí mo fẹ́ kí wọ́n mọ. ìtọ́ ìdí ìṣẹ̀lẹ̀ gan kí n tó gbà wọ́n nímọ̀ràn mo fẹ́ kí wọ́n mọ ìdí ìṣẹ̀lẹ̀ gan yàtọ̀ sí ti gbogbo èèyàn rò torí tí gbogbo àwọn èèyàn rò ní ìsinmi pé ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn ni ìgbà àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n ti kí ló wọ́n ń já èmi wá sọ fún pé kí èso ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ irọ́ gidi ní ọ̀rọ̀ ẹ̀sìn kan ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ni. nítorí òun náà ni pé àwọn. wọ́n lọ́wọ́ fẹ́sìn wọ́n fi ń pàǹkì. sẹ́mi ń sọ fún yín pẹ̀lú àwọn Yorùbá yìí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ni ọ̀rọ̀ kọ̀ọ̀míyà ọ̀rọ̀ tribalism wọ́n ń pè ní religion. ó ti àìjẹ́ pé wíwọlé tí mo wọlé láàárọ̀ yìí nísìn ní chapter two tí mo fẹ́ discuss yìí ọ̀rọ̀ religion ni àti politics ní nàìjíríà láti nílé àti wá kẹsàn-án òde yìí kí mo ṣe lọ́wọ́ yìí wọ́n ń pè nǹkan lọ́rọ̀ ẹ̀sìn kejì sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lọ àti gbogbo alọ́dọ̀ lọ gbogbo tí wọ́n fà lọ pátá ni pé káyọ̀ máa rò gbọ́dọ̀ ẹ̀sìn ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Ah, ibi tó ti bọ̀ pé sọ̀rọ̀ ẹ̀sìn sáwà kẹfẹ́ yóò sí níbi táwa yìí ní yàwùsá yìí mọ̀nkúsáwá wà. mọ̀nkúsáwá ni wọ́n ń pè wọ́n títí dọ̀la wọ́n wá. sáwà kírísítẹ́nì ò sí ní ìdí. wọ́n bẹ ní ìdè dá wọ́n bẹ ní ìdè tí dé fún wọ́n bẹ́ẹ̀ àwọn ò fẹ́ máa jà báyìí. tẹ́ẹ̀kẹ́ gbogbo ojoojúmọ́ ilẹ̀ Yorùbá yìí. iṣẹ́ wa jẹ́ pé lásìkò Tinubu ìlọ́wọ́ lè báyìí. lóde báwọn olóṣà yìí wá dìde yányá bí wọ́n ṣe ń bá bọ̀ ẹ̀jẹ̀ kẹ́ ẹ̀ mọ́ àbáwọ̀ àti rí ìlọ́jọ́ tó ti pẹ́ o dá wàhálà ilẹ̀ yorùbá mo ti kọ́ sínú tíra ilé kẹjọ bọ́ọ̀lù gbogbo ti dá wàhálà ni. ìbẹ̀ náà tíra yìí níjọ́ tí ìsọ ní àyè àwọn kan gbogbo lé mi wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n bí wọ́n rẹ̀ fara wọn ó wá dùn wọn gbá ilé ètí ìkú nísì. ọ̀rọ̀ kọ́bíláńtì ẹ̀yà mọ̀ sí kọ́bí láńṣì ẹ̀sìn máa pè lọ́rẹ́ sí. ẹ̀yin ò bẹ́ẹ̀ mọ̀ ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn máa pè lọ́rẹ́ sí ẹ̀rẹ́ ẹ̀sìn kọ́ ẹ̀ṣá ìròyìn yìí ẹ̀yìn tẹ́ ń pè lọ́rẹ́ sí ètí òjò ọjọ́ ẹ̀sìn láàárọ̀ ìlọ́gbọ̀ ìgbọ̀lọ̀ tó tú ilẹ̀ o torí pé àwọn ọ̀rọ̀ wẹ́kẹ́ ní ìṣe ìgbọ̀lọ̀ tó ṣe ìlágbá solution là ń wá níṣẹ́ àkúfẹ́ fi problem kù mọ́ àìmọ̀ àrùkẹ́yìn fíbi láti Yorùbá yìí ni mo kọ́ kò sí jọ̀dá yẹn láti bàbá náà mo ti kọ́ sọ bẹ́ẹ̀. wọ́n ti sàsọ́lẹ̀ níbi tí nàìjíríà fi àwọn ìrọ́lọ́ tó ti pẹ́. nígbà tí gbogbo èyí ti kọ́kọ́ rúgbó bọ̀ thirty years back àbí ìkàbí thirty five years back torí mo wà lọ́mọ twenty five years nígbà náà mo sì lé sixty years nísìnyí ìmọ̀lẹ́ kọtíra tẹ́rù gbogbo dàrú mẹ́yìn lọ́wọ́ lóde tẹ́ ẹ pé lọ́rọ́ ẹ̀sìn pọ̀ dàrú máa lọ́wọ́ táwọn òyìnbó látijọ́ yìí. sọfẹ́. ẹni tẹ́ ń pe lọ́rọ́ ẹ̀sìn lónìí àbàbà wọn kò dàrú máa lọ́wọ́ àtọ́gbọ́n àti pọ̀ sí rẹ̀ láti bí ọgbọ̀n ọdún lé sẹ́yìn. àti kèsì tí ìdèbí ti lọ ní jó lọ ni gbogbo ẹgbẹ́ ẹ̀rí yìí o phase lẹ́sẹ̀ yóò phase àmọ́ phase one mo fẹ́ dá padà sí yẹn maulidi àti sọ́sìsì wàhálà yìí tààkù sí. àbá bẹ́ẹ̀ ṣe àlàyé fún wa kí ni ìpìlẹ̀ ibo ló ti pẹlẹ̀ gbogbo wàhálà tá a wá kọ́ sí láwọn mùsùlùmí àtàwọn onílẹ̀ yorùbá lónìí. ẹlẹ́yàmẹ̀yà ni àti wọn ta ẹnìkan àtàìmóore gbogbo tí máa fà mí torí ẹ̀sìn tí wọ́n yàn ẹ̀sìn kan náà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run òkú méjì ẹ̀sìn kan ìnáwó àlọ́dọ̀ náà kò tóbi ètò oníkú wọn pè ní ìsìláàmù gàgàgàgà ni pé kí ni wọ́n pè lẹ́sìn onídìínú ha ẹ̀sùn dúdú bí ìsìláàmù náà bí ọba ti sódodo ní ìsìláàmù tẹ̀ sí náà kò sẹ́sìn bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀sìn téèyàn bá ń sìn ìtọ́yẹ bọ́ kọ́kọ́ wá bí bẹ́ẹ̀ kí ni o òdodo gbogbo kìrìsìtẹ́nì téèyàn bá ń sìn tí ọba ti sí òdodo bẹ́ẹ̀ kì í sẹ́sìn kódà yìí ni àbọ̀rọ̀ ìṣàtẹ̀sí náà sódodo wà bẹ́ẹ̀ òdodo lẹ́sìn ẹ̀sìn sí òdodo gbogbo tó bá wá bòdodo lọ ìtí wọ́n pè lẹ́sìn nù inú tó bòdodo ìwà mẹ́mẹ́ wọ́n tún máa ń pè nílẹ̀ ìbára pé ìwà ní kí ni o ìwà lẹ́sìn. ní òdodo lẹ́sìn gbogbo tí ẹ bá ń ṣe òun ṣẹ̀ṣẹ̀ ṣe ni òun ṣe kí sẹ́ǹsì ni wọ́n bá ń ṣe ìsìláàmù tí ọba sọ̀dọ̀ lọ́wọ́ rẹ̀ ò lẹ́sìn ìjọba wa kọ́ àkọ́kọ́ wa káàkiri pé kí ni òdodo sí òdodo bẹ́ńdẹ́sì tí wọ́n sì lẹ̀ yorùbá yẹn. ìbéèrè ni o mo béèrè ni o ẹ fojú òdodo rẹ̀ hàn wá àti kírísítẹ́nì ni àti mùsùlùmù ni àtẹlẹsẹ àbáyé kò sódodo ẹlẹ́yàmẹ̀yà ló wà kálukú wa ń pàdé. àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá kò sódodo bẹ́ẹ̀ ni kò sódodo àwọn ẹlẹ́sìn àbáláyé náà kò sódodo lọ́wọ́ wọn àwọn ń fi ẹ̀yẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe kò sí lọ́dọ̀ yìí ní ìjọba yìí àti òun wa ní ẹ̀sìn kan tó lóun kó mbẹ́ òun kó mọ́ kò sí gbẹ̀tẹ́lẹ̀ náà ni. kò sí gbẹ̀ náà ni ìmẹ́ rẹ̀ ìfẹ́rẹ̀ rẹ̀ mọ́ ọ̀fẹ́ rẹ̀ tẹ́lẹ̀ náà ni. kò sí gbẹ̀ náà ni. wọ́n jẹ́ ẹni bí tó ti bẹ̀rẹ̀ orúkọ mùsùlùmí ìní wọ́n jẹ́ wọ́n wá jẹ́ mùsùlùmí kó bẹ kó yorùbá sí gbogbo ẹni bàbá sọ sí yìí àdìsíláwì wọn dára ìjọ tẹ bẹ̀rẹ̀ eléyìí náà kẹ́ẹ̀sì ẹni òjò fi ìjọ lẹ́sìn tẹ́lẹ̀ àwọn anáàlà ń pè é sí àwọn tó sì dáhùn dáhùn ni àwọn tí dé mi mọ̀ pé tó bá pé lóòótọ́ wà bẹ́ẹ̀ kò ní kó bẹ́ẹ̀ láyé ẹ̀ kó bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ ìtọ́jú ọ̀dà bíi ìgbà tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ìgbà tẹ́ ẹ̀ jáfàánì àwọn bàbá bàbá wa tẹ́ ẹ̀ jáfàánì wọn àwọn bàbá bàbá wa tẹ́ ẹ̀ jáfàánì wọn. tí polówó rẹ̀ wá báyìí tẹ́ ẹ̀ rí i pé ní ti ń bẹ lọ́wọ́ wọn ó ju tiyín lọ ó sì dáa ju tiyín lọ ẹ tẹ̀lé wọn. nígbà tí ìjàmbá yín wọn débi tẹ́sẹ̀ tí iná múlẹ̀ nísìnyí ẹ fẹ́ ṣe kí ni o ẹ fẹ́ dọ̀bù wọn. ẹ̀yin wọn padà sí ilé ẹ ò kẹ ẹ ò kẹ. Islam ò sí lọ́dọ̀ yín tẹ́lẹ̀. kò sí bẹ́ẹ̀. àǹfààní tẹ yóò náà babalá wa tí wọ́n bẹ́ẹ̀ sọ. àwọn tí wọ́n mú Islam yìí àǹfààní wọn tẹ̀ lọ́dọ̀ yín ẹ̀rí lọ́dọ̀ wọn ó yẹ tẹ̀lé wọn lánàá àtijẹ́ta ibẹ̀ ẹ̀rí tẹ́ bá wọn lọ́nà nísìn ẹ yí padà ẹlẹ́ẹ̀bá wọn lọ́mọ sọ bẹ́ẹ̀. àmì tí o sì lọ́dọ̀ yín tẹ́lẹ̀ níbẹ̀ lọ́dọ̀ àbábá lọ́dọ̀ àbájẹ́ ìgbà lọ́dọ̀ wọn tó ti wá gun àwọn olóòsàn nìkan ní gbógun ti islam ń bẹ o kọ́dà àwọn àfáà náà ti ń gbógun ti ra wọn òun tọ́ka nù tó olóòsàn nìkan ní gbógun ti islam ní àwọn olókùnkọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ìbá àwọn mùsùlùmí síra wọn náà ni kí ló yá àwọn mùsùlùmí ọmọ gbógun ti ra wọn wọ́n lẹ́sìn nìkan ti sẹ́sìn tọ́ba sẹ́sìn ni àlàyé ni ó wà bẹ́ẹ̀. tó lẹ́ gbọ́ lẹ́nu mi láàárọ̀ gbogbo ẹ̀ ní ìbùkún lọ́kọ̀ọ̀kan. ní òní níbi kí n kájú. èló ni tá à ń gbógun ti ra wa tí wọ́n á lọ bí tí lọ yìí. dáadáa náà nínú ọ̀rọ̀ yóò ṣe kíni o ọ̀pọ̀ àwọn máa kọ́kọ́ ṣe ní ibú náà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ibú kí gbogbo òkú tó máa ṣe nígbà tó lọ wọ ọmọ yìí tó lọ ṣe kíni o tó gbé ní wọn lọ́wọ́ wọ́n rán àwọn ọ̀dọ́ lọ láàrin láàrin ara wọn lọ́wọ́ aṣọ ni mo ti dá àwọn ará àdó déédéé ará àdó ni yóò dúró déédéé tó ní kọ́rọ̀ lẹ́yìn bó wá ni mo ti rí láwọn ará Ìlọrin náà dúró déédé lọ́jọ́ kọ́ ọ̀rọ̀ lẹ́ yóò wọ́n wá padà sí. wọ́n sọ pé ìsá dúyè àti àmàna pàǹtàsì ni sáà àìdúró déédé ará Ìlọrin pé wọ́n máa jẹra wọn lẹ́sẹ̀ wọ́n máa jẹra wọn lẹ́sẹ̀ òní bẹ́ẹ̀ tẹ̀léra wọn ọ̀tẹ̀ wọn lọ́rùn wọn tẹ̀lé ara ta yẹn ti bẹ̀rẹ̀ wọn lọ hmm. ọ̀rọ̀ wa jẹ́ kí oore wọn kúrò lọ kò ní mú ọmọ nǹkan lókun tó ṣe kéde o tó ṣe mọ kálukú náà yóò máa gba ẹ lọ́gà. sọ bẹ́ẹ̀. ìdóde aláàlọ́rin. àìdóde ní wọn ni. ẹgbẹ̀rẹ̀ i. òun ló ti wà lọ́dọ̀ èyí tó padà wá bá bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ kejì kí wọ́n yanjú ẹ̀ lọ́kọ̀ọ̀kan so sọyí àwọn mùsùlùmí ẹ̀rọ kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ kọ́kọ́ lé àwọn àfa lọlé àbí táwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lé ara lórí lọlé ìkẹ́ ọmọ lọ́lú yìí sáwọn olóòsàn sọlọ́sà lọ́sọ̀ yìí gùn gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ẹni ọlọ́run wọn ni wọ́n mọ lórí ẹ̀ẹ́ tí wíyì ń bọ̀ nísì ìtọ́jú àwọn tó fatira yìí o tí mo sọ pé odògójì ọdún lónìí tẹ́ẹ̀tì ní káà lọ rí kí ká máa lọlé sáwọn ló sàbẹ̀. ẹ̀wẹ̀ sí lára wọn. nígbà táwọn bàbá wa ṣe kí ni o tí wọ́n gbẹ́sẹ̀ wa tí wọ́n kú tán. tẹ̀ wá rí i pé àwọn ọmọ wọn ìta bàbá wọn mọ̀ tí wọ́n fi sọ̀dá fún yín tí wọ́n fi bí àbùkátà fún yín kò tó nǹkan mọ́ ọ̀dọ̀ yín náà ló tí wọ́n wá ìrànlọ́wọ́ wá irú àwọn atásìkò tẹ́yìn ọmọ àṣàjọ ẹni wọn mọ lónìí sọ bẹ́ẹ̀. ìtí wọn láti bẹ̀rẹ̀ lónìí gbọ́dọ̀ pé àwọn ọmọ tá bàbá fi ilé. tí wọ́n fi ilé. tó wà lọ́wọ́ tó wọn mọ́. kò tó wọn mọ́ tí wọ́n wá rí i pé àwọn tọ̀hún náà ni wọ́n tún wá lọ́nà lọ́wọ́ àwọn ni wọ́n máa bá bùkátà wa tẹ́lẹ̀. tí wọ́n máa fi gbogbo nǹkan yé wọn àtẹ̀sí ilẹ̀ kéye pé àfọkùnkùn ẹnìkan lọ́rùn wọnú ìsìlámù yìí. ẹ̀sọ́ ẹ̀mú wá tó tàn fún àkókò kò nìkan ló wá láti lọ sínú ẹ̀sìn ní yìí tóbi ni pé tọba tọba lè ṣe tọba tọba ṣé bùkátà ní kọ́kọ́ ṣáájú bùkátà ní kọ́kọ́ bùkátà ni kò tó bá ti sọ̀rọ̀ yí tẹ́nìsì ẹ tó bá níbẹ̀ ẹ̀kọ́ kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú lèmi náà abẹ́rẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n mọ̀ wá ka ti ẹni tó lákọ́lẹ̀ sí ẹni mọ̀ wá ka ti ẹni tí mo lákọ́lẹ̀ sí àwọn èyí tí sọ gbogbo ọ̀rọ̀ àwọn àti màgbé yóò débi tó dé dúró yìí nígbà táwọn bàbá ń kú tán táwọn aráàlú oníbẹ̀ yẹn rádaràda àṣírí wọn wá tú sí wọn lọ́wọ́ wọ́n ti rí bí wọ́n ti mọ́ àwọn á rí pé à àṣé ìjà ẹ̀dá àlùkò kù lọ́dọ̀ àwọn bàbá yóò fún yín tí yín ti tán ẹ̀tún wa wá wá sí ọ̀dọ̀ wa wọ́n bá wá rí bẹ̀ tó wá I pé ti rí ti wá lẹ́tùn mọ́ wá gbà ó yọ ọjà káwọn náà padà síbi tá a wà tẹ́lẹ̀ yọ ọjà ká padà síbi àwọn náà mọ̀ pé tiwa náà wúlò tó báyìí ètò kò ní kẹ̀kẹ́ rú yìí o àtẹ̀sí tẹ́gbẹ́ wà náà ẹ̀ máa ń kó lọ. ìtọ́fà ọgbẹ́. ọgbà ti bẹ́ àwọn tiwọn náà wá nǹkan lọ lọ́dọ̀ wọn táà wá rí pé kò sí nǹkan tá a bàbá wọn lọ́wọ́ wọn mọ́. okùn wọn náà wọn wá fún wọn wọn yára kò sí tó kù ẹ̀ máa lọ àwọn padà fi ti bàbá yín bàbá yín fi wá sí. ètò ni wọn fẹ́ máa padà ìjọ ìrèmí ti rí kéwì ní gàrí torí ẹ̀ka rí kéwì mọ́ padà sílé sí àyè ẹ̀yin náà lẹ́wọ̀n àtẹ́lùgbé ẹ̀ níbẹ̀.